ẹlẹ́gbọ́n lọ́dọ̀ ọ̀run àìmọye ló ti wá di wípé ó di ẹlẹ́bọ̀ látara abẹ ẹlòmíín so nǹkan mọ́ra látara abẹ tọ́jú ló wá fẹ́ tíráàbù ọ̀gbọ̀dọ̀ so nǹkan mọ́ra wá fẹ́ ṣe nǹkan kan ọ̀gbọ̀dọ̀ so nǹkan mọ́ bí ilé lẹ́gbẹ́ àmúgbà àwọn bàbá ẹ má tán kí la tó fẹ́ so mọ́ kínní yìí gbogbo tí o tó nǹkan o tún wá so mọ́ bí ilé tó orí o lè gidi tí o àti o tí o fi àjẹ wọn so ó wà á sọ pé àwọn so kínní kan máa kínní kan fẹ́ ó tún wá so mọ́ bẹ́ẹ̀ títí títí ẹ́ ìgbẹ́ olè òní wọlé yóò máa gbálẹ̀ ni ìgbóni ní gbálẹ̀ tó lọ́dọ̀ra bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn wa ń lọ wàhálà wọn wá lọ dààmú ọlọ́run tó yẹ kí wọ́n so mọ́ wọn wá so mọ́ wọn wá ń so mọ́ nǹkan míì ẹlòmíì ó tún wá ṣàlàyé bẹ́ẹ̀ lómi wípé ọ̀bọ̀ òdìbẹ́ ló kú ọ̀bọ̀ òdìbẹ́ láìláì ẹn tí màmá rẹ̀ kú wọn ní ògbọ́dọ̀ débẹ̀ màmá rẹ̀ ń sáàárẹ̀ wọn ní ògbọ́dọ̀ lọ kí aláàárẹ̀ ìgbẹ́dọ̀ ẹ̀jọ̀ ń tọ́ ẹ̀kọ́ sọ ni pé tó máa lọ kí aláàárẹ̀ kí ni ó ṣẹlẹ̀ nga ó kù ní ẹn tí n bá tí n bá lólé ayé mi ọdẹ díẹ̀ ṣé máa padà kú àbí ìní padà kú ọ padà kú ẹn kí ọgọ ẹkọ bẹ kàyà nìfi ìkànnì àwọn afáàní pé àti téèyàn lò láyé tó pọ̀ àti nǹkan téèyàn lò láyé tó kéré bá kankan náà ó ń jà wá lójú ni ẹ̀rọ ìmọ̀mù tí wọ́n ní bí ní sin báyìí ẹ gbà tó ti wọn ẹ ò bẹ́ẹ̀ ti lò tó ẹ wọ́n gbà tó ti kú bẹ́ẹ̀ ti sin. ẹ̀jọ̀ tí ogun kẹ́ni àti ìbìlà ayé wọ́n lè máa sọ bẹ́ẹ̀ fọlọ́ wọn ẹ bẹ́ẹ̀ sì nìkan ló kú lọ ayé ọ̀nà. kánà tí wọ́n á lo ten years sí ó ti kú tẹ́wọ́n ti lo ten years sí ó ti kú. tọ́gbọ́n akàwá yanjú sẹ́fíìsì kan láyé sẹ́fíìsì tíntìní láyé tọ́lọ́ òun gẹgẹ ní darí ayé ìgbẹ́ ìgbẹ́lì kankan láti wá bọ́rọ̀ yanjú kankan ó kàn lè wọkàn wá sílé ìwọ wá sílé ẹ̀wà tí mo wá bẹ́ẹ̀ àzíbù kankan tí mo wá àzíbù ẹ̀jọ̀ kí wọ́n lọ́kàn mi kí n fi àzíbù tí ọ̀wà tó nǹkan yẹn òun ló wá ju ẹnì kọ̀ọ̀kan wá lójú. òun là ń sáré kúó kúó kúó jẹ́ kan tó tó tóbi wájú èèyàn kí ọmọ sáré fún wọn fẹ́ kú tọ́lọ̀ ti kọjá tí yóò kú lẹ́lẹ̀ ẹ́ gbogbo àwọn tí wọ́n lọ tí wọ́n fi wọ́n kú àwọn kí àwọn fẹ́ kú ni èèyàn sọ pé òun fẹ́ travel pé òun lọ kú èèyàn rú èèyàn èèyàn gbọ́ rú èèyàn òun kọjá nínú àlàgbẹ́ ọba gbọ́ fún olórí igi ní kẹrẹ yóò tàpàlà èèyàn máa sọ fún wọn jagun lọ́ọ̀kan mẹ́kẹ́ yóò tún lọ tẹ́rí bẹ́ẹ̀ èèyàn bọ̀ tẹ́rí bẹ́ẹ̀ sọ látara bẹ́ẹ̀ òun náà ní í gbé ká má jẹ́ kí àwọn àlámọ̀rí ká má jẹ́ kó kó bá wa lọdọ ọlọrun ọba ó sọ wá di ẹlẹ́bọ ká máa wá wò yí pé nǹkan kan ló fa nǹkan kan nǹkan kan ló fa nǹkan kan òṣìṣẹ́ ọlọ́run ọba ní ẹ má máa sọ báyẹn mọ́ máa ṣe wàhálà máa ṣọ́gù máa dà bọ́lá ọba ti ṣètò ilé ayé nìyẹn ọlọrun ṣe wá ní varieties lọ́lọ́run ọba ṣe wá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ṣẹ́ni kọ̀ọ̀kan wá. ẹlòmíì ìrọ̀rùn yóò fi máa jẹ yóò fi máa mu yóò fi máa ṣe gbogbo ẹ̀ ẹlòmíì yóò máa fi nira ṣé ni ètò àtọ̀dọ̀ ọlọ́run ni ó kẹ̀fẹ́ kí ìwọ tó lówó lọ ronú ìwọ náà tó lówó lọ ìwọ náà ronú ó wá fi gbogbo ọ̀rọ̀ tí kálukú lè gbà fi ronú ó lè fẹ́ tó lówó lọ́wọ́ ọlọ́run bá ní ìwọ mọ́ lálàáfíà mm, máa náwó sí ìwọ tó sì lówó lọ́wọ́ ìwọ lálàáfíà kan pọ̀ kọ́ fẹ́ lè máa bú yàn so ètò ọlọ́run ṣùgbọ́n àwọn tá a jọ mi èèyàn ní tí ó kan wa àwa ń dààmú sí i ìṣọ́nà ọba ni máa dààmú lórí ilé ayé tí wọn náà fẹ́ àṣìlù o fẹ́ kọ́lé o fẹ́ ṣe gbogbo ẹ̀ so máa ṣe tó bá lè lágbára mọ́ ṣùgbọ́n tí nǹkan kan bá ti wá ṣẹlẹ̀ sí ọ má máa sọ yí pé ká ní mo bá ṣe báyìí ká ní wọ́n ní kí n ṣe báyìí wọ́n sì ti ní kí wọ́n mọ̀ tìràbù o wọ́n sì ti ní kí ni gbogbo eléyìí ìdágbà àwọn bá ti gbà pé wọ́n ní orí tí ọba jìyà tó bá sùn yóò tún dìde lẹ kíní kan wà tí ó ti dìde lẹlẹ yóò sì lọ jẹ ìyá yẹn. ìgbàdúrà rẹ bẹ́ẹ̀ fẹ́ sùn lálẹ́ yóò tún wọ́n yí pé ah, òun o òun o <coughs> bóun ti fẹ́ sùn lálẹ́ yìí òun ní gangan ẹni ẹ kó lè ti sọ́ọ̀pù ọlọ́run àrùn ilẹ̀ tí lè ó fi mọ òun ti sùn lónìí. ọlọ́run ti gbé bí ó ti sọ́ọ̀pù ẹ̀ wá. ààrẹ nìkan lè mọ ìyá ọ̀nà ìdàpọ̀ ìyá wa mọ́tò yọba <laughs> gbé wọn lọ ti dọ̀tí tó náà báyìí nílé mọ́. sùn lálẹ́ ẹjọ́ náà òun ti dọ̀gbẹ́ ẹni kó gbogbo eléyìí so tí a bá ní kankan dáa fẹ́ ọlọ́run ó sọ pé kó ṣeé ṣe ètò bá lọ́wọ́ ẹjọ́ sọlọ́mọ bí wàá ṣàlàyé fún wa pé tí nǹkan kan bá ti wá ṣẹlẹ̀ ẹ mọ̀ mọ̀ sọ wípé láwọ ànífà àdìtú kádà wà kádà làkàna kádà wà kádà tí n bá ṣe báyìí ni báyìí ni ọba ti rí tí n bá ṣe báyìí ni báyìí ni ọba èèyàn lè sọ lẹ́nu ṣùgbọ́n má jẹ́ kó ní ìlàpá nínú ìgbàgbọ́ rẹ̀ sọlọ́mọ bí ah, àmọ́ àbá àmọ́ bẹ́ẹ̀ ni wáyé ṣègbè mọ́tò ṣe ṣe ṣe jì mí bóyá ọlọ́wọ́ bò olùbádùn sábàbí kò sí tó burú lélẹ́yìn sọkọ́ wá jẹ́ pé yẹn ní ọ̀rọ̀ àmọ́ tóbi lórí ẹ̀mí rẹ̀ wípé ah tí wọ́n kú sí èjì ni àbí kí ni kò sí nínú èjì kú mẹ́. tí ò ní yé àwọn dókítà kan tí ń tọ́jú ẹni tí ń tọ́jú ẹni tọ́jú lọ́wọ́lọ́wọ́. sọ̀kè àdúrà rò pé òun nìkan ní ìyá ẹ̀ka ara ẹnìkan máa sọ pé ara ọ̀rọ̀ a máa sọ díẹ̀ díẹ̀ ẹnìkan máa sọ pé ah, tí wọ́n bá wà káàkiri à kò jẹ́ ìjọba tẹ́jú sí à kí ni kọ́mọ́tì ìwọ̀ òkú yìí à ah, kí bàbá ti máa wà lọ́wọ́ náà yẹn máa bọ̀ tọ́lọ́ bá ti lè mú ìyàbá gbà wípé kọ́ dára lọ́ọ̀ màṣá àfà ọlọ́run ti parí ẹ̀ síbí yóò ti rìnrìn tí ẹ nìyẹn ìtọ́ bá wù ọlọ́run ọba ní máa ṣe so gbólóhùn tó sọ ni ẹ pé kọ́ dàrọ̀ lọ́ọ́ màṣá àfà o ti ṣe iṣẹ́ tiẹ̀ o ti ṣe wàhálà tẹ̀ bó ti ẹ kó ṣe so òní máa dààmú mọ́ àwọn kèfèrí ní máa dààmú ibi táwọn tó dààmú dé tiwọn àwọn ànábí ọlọ́run ọba àwọn èèyàn sọ́ọ́líhù ànábì ọlọ́run wà láàrin wọn wọ́n ní ìwọ ànábì ọlọ́run yìí wọ́n ló kórè ibú bá wa o wọ́n lá ànábì ọlọ́run kórè ibú bá wọn pé ìgbà tó dé tó gbé ìmọ̀ọ́nì ìranù yìí dé ó ní wàhálà bẹ̀rẹ̀ o wọ́n sọ bẹ́ẹ̀ fún Musa àwọn Fíráúnà wọ́n sọ bẹ́ẹ̀ fún Musa gbẹgbẹ́ lómi tó bá bẹ̀rẹ̀ ẹ̀sìn ọlọ́gbẹ́ sì fẹ́ kó bá mi o <laughs> ìfẹ́ lówó lọ́wọ́ báyìí o yọba tó fẹ́ sílẹ̀ yọba tó máa dọ́gbé sí i. kí ẹ gbé àdúgbò àwọn ọmọ láti dédé gan-an ọlọ́run ẹni pé <laughs> ìbálẹ̀ gan ni wà lówó lọ́wọ́ nígbà tí mo ń ní táyà tààrà tí mo mú tààrà tààrà mo ní owó lọ́wọ́ bàjẹ́ èsù ní náà jẹ́ ọbẹ̀ kó báyẹn a gbọ́dọ̀ sọ̀ra gan-an dáadáa ká má jẹ́ kí àwọn nǹkan yóò kó bá wa ètò ti wà lọ́dọ̀ ọlọ́run àwa kàn lọ ní ń ẹnì kọ̀ọ̀kan wa. àwọn ẹni tí ó jẹ́ kèfèrí ní máa ṣe gbogbo nǹkan bá àwọn ní wọ́n ṣàfi tiẹ̀ sáwọn ànábì ọlọ́run àwọn nínú sọ́ọ̀tù Yàsín sọ ẹgbẹ́ ní ah, àtàtọ̀ gíárínà bíkùn pé ah, ẹ̀yin ẹ̀yin ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run ọba tẹ́ ẹ tí wọ́n rán wá bá wa yìí ah, ẹ̀yin lẹ kó rí ibú bá wa. ọlọ́run yẹn sọ fún wa pé iná máa tọ irúkún máa kún ẹ̀ máa yí pé gbogbo bàdá ń bọ̀ wá sílẹ̀ ayé méjèèjì méjèèjì lọ tẹ̀lé kálukú wa wá. tọ irukun gba àkùkọ sẹ́ńtì ò wa gbogbo ọlọ́jọ́ tẹ̀lé wa oríire tẹ̀lé wa wa ètò kù díẹ̀ káàtó yo o ó ní wa ọ ń wa káàkiri ni ọlọ́dẹ táìmù sí wa ó àwọn náà ni àwọn náà ni wá wá tó wá tán kéèyàn tó wá ba ẹ̀sìn èèyàn jẹ́ o kéèyàn lọ torí gbé àwọn kankan kó wá lọ́dọ̀ ọlọ́run ẹlòmí ò kó nínú islam yọ lọ orí òkè pé kinní kan èèyàn bẹ́sìn èèyàn jẹ́ ní o ètò ọlọ́run ní báwọn kan wàlẹ́ ayé wo bímọ àwọn kan wà ní wàlẹ́ ayé wo bímọ olùsọ ìjẹ́ nìkan kan ó bì lóbi jẹ́ kégbà mi yọ lómi lẹ́nu pé òun di ọlọ́run tún ní bí mẹ́ta sí i òtún mẹ́ta ó sì wàlẹ́ ah, kan náà àyọ̀sìn tó yanu ètò ọlọ́run ni ó máa fi àwọn ẹni káfíńlẹ́ bá ṣèyí kọjá àlà lórí nǹkan kan tọ́lọ́wọ́n ọba bá ti ní ó ṣẹlẹ̀ sí ìyẹn èèyàn gbọ́dọ̀ wọ́n kọjá àlà èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ètò ọlọ́run ni tí ẹni pé tó bá ti jẹ́ pé ọ̀nà àlá ọ̀nà ẹ̀tọ́ ẹni kò ṣàdúà àdúà tó ń bẹ̀ ni kò ṣe àdúà tó bá súnà mu ni òun ló ṣe ọ̀nà àdúà tó bá súnà mu àdúà tó súnà mu ẹ sáà fún mi ọba àjẹyà kàkàkàkàkà gbogbo tó bá ti jẹ́ mo fẹ́ fà á kí n sáà ti lówó lọ ara àwọn ọ̀rọ̀ ìjẹ́bẹ̀ẹ́ tó ń gbé kí ni yọ ba ẹ̀sìn ẹ̀ jẹ́ tó bá ti pé nǹkan mí ìtọ́jà tọ̀sọ̀ ọlọ́run ọba ẹ̀sìn yẹn ọ bàjẹ́ òtún á ní rí òní rọrùn gbogbo dátorí ẹ̀wà láyé ni pé a fẹ́ rọrùn látorí ẹ̀wà láyé ayé yìí ò ní túnà kankan bí owó yóò ti máa lọ tí ó máa bọ̀ nìyẹn so bí ó ti máa lọ ọlọ́run ìgbà tó pé wọ́n ní ìsìn ọlọ́run fáwọn kan ẹlòmíì ti di olówó torí pé fún wọn so ẹlòmíì ti di tálákà torí pé fún wọn ìṣẹ̀lẹ̀ kò ní ṣẹlẹ̀ láyé báyìí bọ́lá ti sọ nìyẹn àwọn kan ó tara àtẹ̀lẹ̀ yẹn sórí ire àwọn àfààní ẹ̀wò òjò tó máa ń rọ̀ ẹ́ òjò tí ó ba àwọn nǹkan jẹ́ òun náà ló tún lọ sí oko tí gbogbo wa fẹ́ jẹ tá a fẹ́ mu tá a fẹ́ ṣe gbogbo ẹ̀ bọ́lá ti ṣètò ẹni sọ̀rọ̀ bọ́lá ti ṣètò ilé ayé bó ti ṣètò gbogbo ẹ̀ tó wá ní pé gbogbo wa náà ti ń fẹ́ yẹn náà ní pé kó wò ó ṣe kẹ́nìkan kọ́ mọ́ sáré ọ̀sìtù ṣe wò ní tipa kẹ́nìkan kọ́ mọ́ já police station wọ́n ti pa so àwọn kan nígbà lọ sídùú tó náà fẹ́ jẹun ẹnìkan lọ́wọ́ police station tó fẹ́ jẹun so gbogbo alẹ́ àjọ wọn jẹ lọ lónìí látara bẹ́ẹ̀ kọ́ ló kó sànù wa ètò àtọ̀dọ̀ ọlọ́run ni ó ti parí gbogbo ẹ̀ ẹ mọ̀jà fi àwọn eléyìí bára wa níwájú ọlọ́run ọba ẹ̀sìn yìí ni ò gbọ́dọ̀ wa lọ́wọ́ ẹ mọ̀jì ọbọ̀mọ́ wa lọ́wọ́ olùṣọ́ ọlọ́run ọba wa ló wá dáàbò bò àwọn sọ̀hábà pé kí wọ́n ṣọ́ra fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtọ́lọ́run sára ọmọ èèyàn ni tá máa máa bẹ̀rù pẹ̀lú ẹ̀ káfẹ́ ṣènáwó táṣẹ lọ́mọ báwọn èèyàn pé mo fẹ́ ṣèyàwó ẹjọ́ gbà wo ni kí n ṣe ọjọ́ wo ni kí n ṣe pé wo ni ká ti ṣe ẹ gbọ́dọ̀ ṣe gbàgbà dúdú o àní tó bá lówó lọ́wọ́ mọ̀ ṣe gbàgbà dúdú tó bá kẹ́ni kan sọ fún ọ pé ìwọ lọ gbọ́dọ̀ ṣe gbàgbà dúdú o á ṣe bẹ́ẹ̀ ó jẹ àwùjọ náà. bí ẹnìkan ló sọ fún ọ pé orí ọmọ yóò fẹ́ fariwo ọwọ́ ni bó ti lọ lọ́nà lẹ́nìkan pé ọ lọ́sọ̀ọ́ ẹ mà fẹ́ ṣe kankan lọ́sẹ̀ yìí ẹ mà gbọ́dọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ mà ọwọ́ àtẹ̀lé kínní ti bàjẹ́ ẹnìkan wà dùgbò àwọn kan wà ní máa àwọn yẹn jẹ yóò wà dùgbò wọn wà ní ẹni nìkan ọlọ́run sí ládùúgbò irọ́ ló ń pa o wàláì bí láì láì láì ló ń pa òun kí sí ló ọkọ <laughs> àbẹ

so number one àwọn ọkọ̀ bọ̀n gbogbo ẹ̀ lónìí so ó wọlé tó bá ti wọlé báyìí ó ti wọṣẹ́ so yòókù ọ̀rẹ́ ah, àwọn tó bù ọdún nǹkan níbẹ̀rẹ̀ báyìí tẹ́tẹ́ báyìí áá ẹ wá sọ fún ọ pé ilé tó tóbi ìbẹ̀tẹ̀ máa náwó sí o ó náwó sí ìtẹ́jọ́ mi yẹn lásán ni sọ ẹ méjì àgbà tẹ̀lé ẹ kọ́lọ́ kó sáré nìkọ̀kan kọ́lọ́ fún alágbóyè sí ẹ kọ́lọ́ méjì kẹ́lí kọ̀kan ó sì nà kọ́lọ́ kó fọ́nà nà wá ìta abákọ́lọ́ ojú sí ọ̀làǹfà subhanaka Allahumma bihamdi ilaha illa anta astaghfiruka wa atubu